lára iṣẹ́ ọwọ́ níṣẹ́ àyàwòrán àti agbẹ́gilére wà tí ó sì jẹ́ ọ̀nà kan gbòógì tí àwọn ènìyàn kan fi ń ṣe iṣẹ́ gbọ́ nínú ilé tàbí àyíká wọn. Iṣẹ́ yìí tí ó jẹ́ ti àwọn tí ó ní àròjinlẹ̀ àti àgbékalẹ̀ tó dára torí pé nínú èrò ni ìṣe ti wá láti lè jẹ́ kí ohun tí kò ní ìtumọ̀ sí ọmọdé tàbí àgbà fi òye rẹ̀ hàn dé. Iṣẹ́ ayàwòrán kò wà fún àwọn abarapá nìkan ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn àkàndá ènìyàn á máa ṣe pẹ̀lú tí wọn ó máa fi ẹsẹ̀ tàbí ẹnu wọn yàwòrán àgbékalẹ̀ iṣẹ́ náà dára nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbàgbọ́ wípé eré tàbí àwòrán a máa múni rántí àwọn ìṣẹ̀lẹ̀ àti àwọn ohun tó ti kọjá àwọn Yorùbá tilẹ̀ gbàgbọ́ wípé gbígbé ère tàbí àwòrán àwọn tó ti lọ túmọ̀ sí mímọ rírì wọn ìbáà jẹ́ jagunjagun akọni tàbí ẹni ńlá ìgbà mìíràn ó tilẹ̀ máa ń jí àwọn ọmọdé bí ère ìbejì tàbí àwọn ère akọni èròǹgbà àwọn ènìyàn pàápàá àwọn tó fi ń ṣe iṣẹ́ ṣe bí ayàwòrán ni wípé bí ìjọba bá lè bá wọn kọ́wọ́ ti iṣẹ́ náà tó jẹ́ èyí tó wuyì púpọ̀ tó sì ṣe ìtẹ́wọ́gbà káàkiri àgbáyé yóò jẹ́ ohun tó múni lóríyá dáradára ère àti àwòrán ní ilẹ̀ Yorùbá jẹ́ ọ̀nà kan pàtàkì fún ẹ̀ṣọ́ ìrántí àti okòwò.